orin tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe lọ lọ́rọ̀ Orísun náà la wà yes àwa ni bàbá àwa ni bàbá gẹ́gẹ́ bí mo ṣe sọ láti bẹ̀rẹ̀ mọ́ ẹ̀yin náà rí pé bá ṣe ń fún yín lẹ̀ hàn bá ṣe ń fún ẹ̀yin gan like ẹ̀yin gan like nǹkan tó máa ń múnú yín dùn ẹ̀ like ẹ̀. ọ̀rọ̀ ẹ̀ta bàbá tó pọ̀ sùkọ̀ báyìí torí pé kí ni light artist mo fún yín lẹ́ẹ̀kan àmọ́ ní báyìí a ti wá wà níbi tá a ti máa sọ̀rọ̀ nípa fashion àwọn nǹkan tó ń trend àwọn nǹkan tó ti trend rí tó dẹ̀ ṣe ń trend tó dẹ̀ ṣe ń nítumọ̀ nínú you know tá bá ń sọ̀rọ̀ nípa oge tá à ń sọ̀rọ̀ nípa fashion kí wọ́n nìkan tí mo fẹ́ mẹ́nuba gbogbo alámọ̀ wípé hmm, a lè fi ọwọ́ rọ́ dẹ́ni ìṣẹ́gbẹ́ nítorí pé òun ló ṣì ń trend ẹ wo ká mú lọ́dún tó ti lọ kọjá láwọn ọdún gbọ́ngàn sẹ́yìn láyé ìgbà kan ni jeans ti wà ó ti pẹ́ tó ti wà mí ìdẹ̀rọ pé ten years to come jeans fẹ́ sá lọ kò tẹ̀ síbi tó fẹ́ sá gbà nítorí pé millions of years to come àwọn èèyàn sì máa máa wo àwọn olóyìnbó ń pè ní denim òun náà láti òun náà ni ìtumọ̀ denim òun náà ni jeans gbogbo náà la dẹ̀ mọ̀ jeans gbogbo la mọ̀ wípé yálà ẹ lọ́nà òjò ni o ẹ fẹ́ ṣe casual ni o ẹ fẹ́ ṣe official lẹ́gbẹ̀ẹ́ kan torí pé àwọn offices kan wà àwọn companies kan wà tó jẹ́ wípé tí ẹ bá fẹ́ wọ jean àwọn wọ jean Monday to Friday but lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ àwọn lè díjọ́ sọ pé Wednesday ni titi wọn wọ́n lè ní Friday ni wọ́n á tún wọ jean dẹ̀ wọ jíìnì ẹ máa rí yàtọ̀ pé tẹ́ni ṣe ń lọ yìí ibiṣẹ́ ló lọ torí pé ó ní bọ́yẹ máa tún wọ bóyá polo tó wà branded tó ní orúkọ ọ́fíìsì wọn àwọn ọkùnrin máa tọ̀ kẹ́yìn wọn á tún fi bẹ́ẹ̀tì sí wọn á wọ̀ níwọ̀ pé yes wọn lọ sọ́fíìsì ẹni tó bá dẹ̀ fẹ́ wọ casually náà wọn á rọ̀ ọ̀kẹ́ ẹ wo mo ṣe báyìí fún denim torí pé kò sí ìgbà tẹ́ bá sọ pé fẹ́ wọ denim kò sí pé bóyá ó ti lọ àbò ń bọ̀ àbí kò tí kò ní rèé lọ́wọ́lọ́wọ́ báyìí tá sọ̀rọ̀ nípa àwọn aṣọ ọ̀gbàlódé exactly tá sọ̀rọ̀ nípa aṣọ ọ̀gbàlódé nǹkan tó ń trend tó wà in vogue a lè ṣáyà bá sọ̀rọ̀ nípa jeans èyí náà dẹ̀ mọ̀ pé nǹkan tá à ń wọ̀ àgbà ń wọ̀ ọmọdé ń wọ̀ ọ̀dọ́ ń wọ̀ àwọn dáàdi wa àtàwọn ọmọ mi wa ẹ bá ń gbọ́ kò sọ arúgbó Ghana jeans ló ń jẹ́ bẹ́ẹ̀ o ìyẹn nìkan wá kọ́ tá a bá sọ̀rọ̀ nípa footwear náà ẹ bá ń gbọ́ canvas ẹ gbọ́ ẹ gbọ́ tó máa pe canvas lóríṣiríṣi nísìnyí ó ti wá in short ó ti trend level tó jẹ́ wípé tẹ́ ẹ bá wọ short dress nígbà kan àṣà àlèwọ canvas àlèwọ sórí gown tẹ́ ẹ bá ti wọ̀ wọ́n alájà gbóòyàn ni tẹ bá tẹ̀ ti bọ́ta lẹ́nu géètì ńlá àwọn èèyàn ti máa rọjú pé àá ah, ah, ah, kí láǹtì kó sí bolo tí ń bọ̀ bolo ń lọ ṣé bọ́ ṣe ń wọ̀ nìyẹn àmọ́ ní ìsìn kò sí nǹkan tẹ̀lé wọ fútu ẹ̀ lé lórí tẹ bá ń rán àǹkárá ẹ̀ ń ṣá sí níwọ̀n ìgbà tẹ bá ti mọ̀ wípé rules and regulation bọ́ ṣe ń wọ̀ rẹ̀ torí ẹ̀ lè wọ overall kẹwàá ni ẹ fẹ́ gbá canvas sí o àmọ́ ohun tí mò ń try láti jẹ́ kó yé yín ni wípé lọ́wọ́lọ́wọ́ báyìí tá a bá sọ nípa àwọn aṣọ ìgbàlódé àwọn bàtà ìgbàlódé àwọn nǹkan tó ń trend ẹ pé tẹ bá lọ sọ́jà kẹtì ẹ̀ tó lajú kẹ tó dì í ó gbúdọ̀ wà nínú àwọn nǹkan tó wà ní closet yín a lè fọwọ́rọ́ jìn sẹ́yìn a dẹ̀ lè fọwọ́rọ́ fútu ẹ̀ náà sẹ́yìn torí pé kí ni kò síbi tá a fẹ́ wọ̀ lọ kò síbi tá a fẹ́ lọ kò síbi ìmúra tá a fẹ́ mú yàtọ̀ sí pé bóyá téèyàn bá lọ patí náà ó ní bẹ́ẹ̀ tún ṣe lè rọ̀ kẹ̀dé level kan tẹ́ pé ẹ lè wọ patí at any point in time ohun tí fútu ẹ lè ṣe fún yín nìyẹn yàtọ̀ sí pé bóyá èèyàn wọ̀ àkọ̀wọ́ pa fẹ́ wọ̀ lásán pé yes ó fìtì aṣọ ìgbàlódé o ó fìtì múra ìgbàlódé tẹ́ ẹ bá wọ fútu ẹ máa rí pé tẹ́ bá ń gbọ́ gbéra footwear ló ń jẹ́ torí pé ó fúyẹ́ lẹ́sẹ̀ tẹ́ bá gbọ́ gbégbégbé ẹ ti gbéra yín ẹ ti lọ torí pé ẹ ní màlá pé ẹ wọ bàtà sẹ́sẹ̀ pàápàá jùlọ tó bá yẹ pé rẹ́gí sáìsì yín lẹ̀ mú ìkẹta kó tó pé mo lọ lórílẹ̀ òun náà ni wípé ẹ bá ń gbọ́ um, funny park yes àwọn olóyìnbó ń pè ní funny park bàwọn kan ń pè ní hips park kí nìkan tí mò ń sọ àwọn àgbàlagbà ń gbà kan rí wọn ń pè ní ìgbánú àwọn eh, eh, purse kékeré tó máa ń ní belt tó máa fi sí waist yẹn ara àwọn kan tó wà ní vogue lẹ́yìn ìjẹ́bá rẹ̀ ń tó múra kò sí aṣọ tẹ fẹ́ wọ̀ ẹ ti tó máa ti fi síbẹ̀ ẹ eh, eléyìí dẹ́kẹ̀rẹ́ orin tẹ bá lò ẹ̀rí dájú wípé kò ní sọ bóyá fẹ́ sọ àwọn tẹ́ pé wọ́n wà kí alẹ́ sí beat kò yẹ kí n sọ́nà bọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan jẹ́ kí n sọ ká mọ́lẹ̀ kọ́rọ̀ lè yẹra wa ni pé tẹ́ pé tó bá ti mú pọ̀sì dání ọkọ̀ lè ju pọ̀sì wọn nù lẹ́nìwíẹ̀ yàtọ̀ sí pé bóyá nǹkan tó wà trendy ó tún lè save àwọn nǹkan ní bóyá kí mọ́tò yín ni bóyá fóònù yín ni bóyá owó ni anything tẹ́ bá ṣàti fi sínú ẹ̀ orí wéèsì ń ló wà àmọ́ ńgbà kan nígbà kan nígbà kan àti ẹ̀ lè dábàá ẹ̀ wípé a fẹ́ máa lò àbí a fẹ́ máa lò jáde àbá fẹ́ lọ fún appointment àwa lòun lókun tá a fẹ́ lò nítorí pé owó ọjà làwọn ìyá wa ń kó sínú ẹ̀ ń gbà yẹn àmọ́ nísìnyí oríṣiríṣi designer ló ti wà wọn ò dẹ̀ fi ń kówó ọjà nìkan kọ́ lọ́ fi ń kó sí wọ́n ń rọ̀ kí ẹ̀ jáde ní àwọn ọmọ mi ń gbòòrò lẹ́wọ̀n <laughs> ń gbọ́ àwọn sexy queen sexy divas oríṣiríṣi celebrities pátápátá tí wọ́n sábẹ̀ sí ìlò tó lò lórí stage tó fi perform oríṣiríṣi àwọn celeb wa pátápátá ni wọ́n ń lo ẹ̀ lọ́ ń lo funny park yìí kò yé yín so ẹ̀yin náà tẹ́ bá ń wo wípé ẹ fẹ́ nǹkan tó wà trendy ẹ̀yin náà ẹ fẹ́ try láti mọ nǹkan tó wà níbo mo ti fún yín ní tips ẹ dájú pé jeans olórí aṣọ ni jeans jẹ́ ní ìsìn kò ń ṣe kan téèyàn fi ń ṣeré ńlé mọ́ canvas olórí bàtà ni then waist pause táwọn èèyàn ń gbé sí ẹ̀ eh, tó ń gbé sí hips wọn tó ń lò pẹ̀lú belt ara nǹkan tó ń trending náà tẹ́ bá ti ní ẹ̀yin náà ṣe kí ni ẹ̀ ti bẹ́gbẹ́ pé ẹ̀ ti bẹ́gbẹ́ mu. ní báyìí ẹ jẹ́ ká lọ ṣe kéde ká lọ step down ká tún lọ fẹsẹ̀ rájọ́ ẹ jẹ́ ká lọ gbọ́ easy easy láti ọwọ́ Bùkúnmi àmọ́. easy lẹ́sẹ̀ gbọ́tán láti ẹnu Bùkúnmi ṣáìnà rí pé orin yẹn ṣe kí ni in short easy easy náà ló bá dé Bùkúnmi dẹ̀ ń gbé fún wa ní tọ́da tọ́da tọ́da tọ́da abala tọ́kọ́ tún súnkọ̀ òun náà ni abala throwback thursday níbi tẹ̀tí retí níbi tí gbogbo ẹ̀yin fans ti máa wò pé ah, olórí olórí tẹ́báṣà ẹ̀yin tí bá ti gbọ́ orin tẹ́ request lọ́wọ́ mi ẹ̀mí eh, ẹ̀ máa wulẹ̀ ṣe thank you bọ̀ mo kàn fẹ́ kí ni yín máa dùn torí ìdùnnú títí òun ni ìdùnnú ti tèmi ìdùnnú gbogbo wa ni ìdùnnú Orísun ó yẹ kó ti yẹ yín bẹ́ẹ̀ alright orin tọ̀sẹ̀ yìí iná particular ọ̀dà ni mo fi mu mí ìṣojú ṣáájú mi ṣe pé bóyá mo mọ èèyàn kan ni mo ṣe wá lò ń tẹ́ ẹ kọ́ sí mi náà ni mo mú ẹnìyàn kókò ní ju mẹ́ta lọ tẹ́yìn náà báwo pé fẹ́ kí n pílé orin ẹ tètè ṣe kí ni ẹ tẹ́ ẹ wá gbẹ sáré tẹ sójú screen mi kí n tètè yá máa ṣe kí ni kí n grab copy mi alright ẹ kà lọ gbọ́ orin fans mi láti ẹnu Davido Choba kálá ọ̀kọ́ nìyẹn ẹ jẹ́